owó ló ṣíwájú ìjó ara mi òṣè ló ṣíwájú ẹkún tó pọ̀ àpáàdì ló ṣíwájú ẹni fọ̀nà àbámọ̀ ló ń gbẹ̀yìn ọ̀rọ̀ kó má bà wá dóhun tá ò lérò ká fẹ̀sọ̀ ṣe ká ṣọ́ra wa dáadáa pípìlẹ̀ ṣẹ̀ bá wọ́n ó mà léwu gan ohun tí ò tó wá ṣẹ́kù lọ́la. ìpìlẹ̀ṣẹ̀ bí kò má bàa jẹ́ ìpìlẹ̀ṣẹ̀ mi kó má dàrú ìpìlẹ̀ṣẹ̀ mi kó má bàjẹ́ o ìpìlẹ̀ṣẹ̀ mi kó má dàrú mo bẹ̀ ọ́ orí mi o èmi má bẹ̀ ọ́ ẹlẹ́dàá dákúndàbọ̀ kọ́ mi kí má ṣiṣẹ́ ìpìlẹ̀ṣẹ̀ mi ó dọ̀wọ́ rẹ. orí mi má gbàgbọ́ dé ìṣẹ̀dá mi má gbàgbọ́ dé èpè ò dá eégún òṣùwọ̀n àrùn jẹ fún ọjọ́ ọ̀la ìpilẹ̀ṣẹ̀ mi kó má kóró ègún òní o ìyà ọ̀la ni. ìpilẹ̀ṣẹ̀ mi kó má bàjẹ́ ìpilẹ̀ṣẹ̀ mi kó má dàrú ìpilẹ̀ṣẹ̀ mi kó má bàjẹ́ o ìpilẹ̀ṣẹ̀ mi kó má dàrú mo bẹ̀ ọ́ orí mi o èmi má bẹ̀ ọ́ ẹlẹ́dàá mi dákúndàbọ̀ kọ́ mi kí n má ṣì ẹ̀ṣẹ̀ mi ó dọ̀wọ́ rẹ. bàbá ẹ̀gbọ́n màmá ẹ̀gbọ́n ọ̀dọ́ ẹ̀gbọ́n aláṣẹ ẹ̀gbọ́n bàbá forí fọ́lé agbọ́n kárọ́tì páwa nìkan máa kọ́ lágbọ́n òòta àtàrà ilé àtàrà oko. ìpilẹ̀ṣẹ̀ mi kò má bàjẹ́ ìpilẹ̀ṣẹ̀ mi kò má dàrú ìpilẹ̀ṣẹ̀ mi kò má bàjẹ́ o ìpilẹ̀ṣẹ̀ mi kò má dàrú mo bẹ̀ ọ́ orí mi ẹlẹ́dàá mi dákúndàbọ̀ kọ́ mi kí n má ṣiṣẹ́ ìpilẹ̀ṣẹ̀ mi ó dọ̀wọ́ rẹ̀. láṣẹ ní kákọ́ pìlẹ̀ wá dáadáa ìpilẹ̀ṣẹ̀ yẹn ní ká bójú tó amúkùn ẹrù rẹ̀ wọ́n látòkè ilẹ̀ ló ti wọ́n wá ara wa gbọ́ ìpìlẹ̀ ilé tí ó bá sọ́lídì bójú bá dé bíjì fẹ́ àwọn òní ọjọ́ ọ̀la wa ló ṣe pàtàkì ọwọ́ wa ní gbogbo wà láníṣẹ́. ìpilẹ̀ṣẹ̀ mi kò má bàjẹ́ ìpilẹ̀ṣẹ̀ mi kò má dàrú ìpilẹ̀ṣẹ̀ mi kò má bàjẹ́ o ìpilẹ̀ṣẹ̀ mi kò má dàrú mo bẹ̀ ọ́ orí mi o èmi máa bẹ̀ ọ́ ẹlẹ́dàá mi dákúndàbọ̀ kọ́ mi kí má ṣì ìpilẹ̀ṣẹ̀ mi yóò dọ̀wọ́. Mr. Shola Shewa Kimana. Yeah, anyway, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo àyẹ̀wò tá a ṣe pátápátá àti ẹ̀yin àti madam ẹ̀yin méjì lè wà medically okay kò sí wàhálà kankan kò sí àrùn kankan tó ń so ìyẹn fi dá mi lójú pé ó dà pé àsìkò ni mo ti tó ó dà kákẹ́ bìlẹ̀ tásìkò bá tó wẹ́rẹ́ báyìí la máa gbọ́n náà. ṣùgbọ́n báyìí hmm, ṣùgbọ́n ọ̀pọ̀ sí dókítà náà dókítà mo really appreciate your mo dúpẹ́ lọ́wọ́ yín wọn. I don't even know what to say because àwọn nǹkan tí ẹ sọ yìí wọn ni mo ti pe ìyàwó mi mo ti bá sọ ní ìkọ̀kọ̀ mo ti bá sọ ní ìbàbà mo jẹ́ pé ewu kó jẹ́ ká gbà fún náà ká ní sùúrù tá a bá ní sùúrù ọlọ́run aṣọ ọmọ tiwa àmọ́ ìyàwó mi ò gbọ́ kẹ́rẹ́ àbáwò mi ò bàjà mi ò ṣe lágírí mi ò fi ìwà sí ẹ àmọ́ gbogbo mo ṣe sọ ìrònú ni ṣáá. ẹ̀yẹ́ kọ̀ ló bẹ́ẹ̀ náà kó kò sí obìnrin náà láyé àwọn ọkùnrin máa gbé kúrò lára kí ipá náà kérò bọ́tí wọ́n máa ro wọ́n máa ro ó ti ń sìn ṣe rí àǹtí níwọ̀n bàgbà tó jẹ́ pé ẹ ti jìnnà sí ọ̀dọ̀ wa mi báyìí. jẹ́ kó gbọ́ àwọn ọ̀tá fún mi sí ẹ̀tẹ̀ ẹ̀ ní problem kankan. àti bọ́ ẹ̀yin fún ara ẹ̀ bẹ́ẹ̀ jókòó yìí ẹ pé lọ́kùnrin ṣe pé àbẹ̀rẹ̀ ló spankant ó dá ìlànà lò ó ẹ pé gidi gan ẹ ṣe àti bí mo rí and with the record ta ní lọ́dọ̀ wa mi báyìí lórí gbogbo àyẹ̀wò tá a ṣe fún yín kò sí pé bóyá àbí ẹ ti lóyún tẹ̀ ṣe rí rárá o dókítà a ní mi ò lóyún láti àárọ̀ dalẹ́ rí débi tí màá ti wá ṣe ẹyin. so ìyẹn fi hàn ẹ pé àsìkò mi ò tí ì tó ṣé ẹ jẹ́ kí n sọ àlàyé kankan fún yín màrá ẹ má ronú rárá o ìrònú ò dáa o ìrònú can cause a lot of things á dá méje sí ọ̀nà adẹ́jẹ́ pé pàtó nígbà tí ẹ máa dé gan-an èèyàn lè má ní okun ẹ̀mí àti gbé e because tí èèyàn bá ti lọ ní ẹ̀jẹ̀ ríru wàhálà dẹ̀ so mo bẹ̀ yín ẹ ẹ ẹ ẹ rí rí pé bóyá ẹ ẹ má ẹ má jẹ ẹ má plant ẹsẹ̀ mi pé ah, ẹ mọ ọmọ kíní kankan no bẹ́ẹ̀ ṣe wù mí ẹ má rí pé bóyá bí dr lẹ́nu tó ń bá yín sọ̀rọ̀ no mo desperate o gbogbo nǹkan tó lọ́ba bá ṣe fún mi àsìkò tó lọ́ba ṣe mo gbà pé kíní kan ni mo lé tí ó jẹ̀bi no no no no no. no ẹ nígbàgbọ́ pé ẹ máa bímọ so ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run máa pé ẹ ní ọkọ tó understand yín ẹ̀yin náà dey understand you. so gbogbo advice tó máa fún yín ẹ tẹ̀lé ìtàn náà bá fún yín bíbá ẹ tẹ̀lé. fọkàn sóòlù àti ọlọ́run ló fún ní ìlọ́mọ òní tó ń gbárí ìsájì ọlọ́run lè rí ìsìn gbogbo wọn fọkàn sólúwà ọlọ́run ló fún ní lọ́mọ ẹ̀dá ayé kan ń gbárí ìsájì ni ọlọ́run lè rí ìsìn gbogbo wọn. bàbá wọn bímọ láàyè bàbá wọn níran láàyè ṣé bí náà fi ẹ wá bímọ ìran rẹ wá ìparọ bàbá wọn bímọ láàyè bàbá wọn níran láàyè gbogbo ní nǹkan àlàáfíà ọkọ ẹkọ àlàáfíà báwo ni iṣẹ́ àlàáfíà lẹ. Màámi, oorun lè ń sùn. Ètì ìbá mi sáré lórí ọ̀rọ̀ mi rárá. Ṣé bí mo ṣe máa máa bá lọ leléyìí? Èmi ń sùn. Fọláṣadé mo ń sùn. Lébi tẹ́ pé mo ṣàìsàn àdúrà mọ́jú mo kàn ní kí n na ojú tí ẹ̀ ní kí n nọra wo kí ló rí lọ́ọ̀mì. bíbélì. mi ò sùn mí ìjẹ́ sùn torí ọ̀rọ̀ ẹ̀ láéláé. ilé mi ò wọ́n pé náà gbọ́dọ̀ máa sí mi pẹ̀lú arúgbó ara mi. màámi mo bá yín tẹ̀ ń sùn. ṣó gbọ́ ṣáde mi ò sùn mi ò sùn sórí ọ̀rọ̀ ẹ. èmi mọ iye ìgbà tí mo jẹun nínú ilé yìí àwẹ̀ àtàdúrà ni mo wà tí mo dẹ̀ nígbàgbọ́ nú ọlọ́run pé ọlọ́run máa dẹ́ ẹ lóhùn torí ọlọ́run tèmi sì kì í ṣọlọ́run òkú kì í dẹ́ ṣọlọ́run èké wò ó bí ó ṣe pẹ́ tó fún àná bí sarah ṣe pẹ́ tó ọlọ́run máa dà lóhùn mo dẹ̀ mọ̀ pé ọlọ́run á dẹ́ ẹ lóhùn wàá finú ṣoyún wàá fẹ́ ìgbọ́mọ mi ì sùn lórí ọ̀rọ̀ ẹ̀. àmọ́ màmí ẹ má dákẹ́ o mami ẹ má dákẹ́ o bí bẹ́ẹ̀ kọ́. Hmm. ẹ aláṣadé kí ló jẹ́ bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ tèwo ọmọ yìí má má ṣe tí ò bọ̀ sí má má pa mí lẹ́kùn bí bẹ́ẹ̀ kọ́ tèwo mo ní kò ní gbàgbọ́ ní ọlọ́run ọlọ́run á ṣe é iyèméjì ń ṣe ò ní gbàgbọ́ tí mi ò sọ̀sọ̀ tí mi ò sọ̀rọ̀ ọlọ́run á gbàdúrà ọlọ́run á gbàdúrà sórí lọ́lá ètò tiẹ̀ wá sọ fún mi lọ́sàn-án yìí pẹ̀lú bí ṣe ṣàìsùnmọ́jú tó tún fi bú mi ọlọ́run á tẹ́ ẹ lórí ọkọ mi nígbàgbọ́ ní ọlọ́run sórí kò dákẹ́ máa ronú inú yìí tí ọba ronú oyún ò ní dúró ń bẹ ọmọ rẹ gan ò ní wọ bẹ múrò ònú kú ò máa gbà máa gbàdúrà kò dẹ̀ nígbàgbọ́ ó tán kí ló máa jẹ báyìí. mo mú mi mi ò jẹun. ẹ̀mí mọ̀ èmi wà pẹ̀lú ìrònú ló wà ó jẹun lọ sí kíṣìn kó lọ jẹun ó jàre. ẹ wò mú mi omi lásán ti tó. ẹ olùdó bá fẹ́ mú mi lọ mú lọ mú. Ah! ìlú tó bá dùn lómi máa dúró tóyọ̀ bá dùn lómi olú ọ̀mà ní dúró. ìrònú ọ̀mà ṣe tó wà lẹ́yìn àdúrà àwẹ̀ tó tọ́. ẹ jẹun lọ jẹun lọ jẹun jèrè ọmọ àṣẹ̀yìnwá ọ̀la òun tó máa sọ̀rọ̀ ìran àwọn ọmọ nìyí kí má ṣiṣẹ́ jóná kí rọ́mọ jèrè mi ò ríran kan ò bímọ ìran kan ò lè sí mọ́. iṣẹ́ ọwọ́ mi kó má bọ̀là mi jẹ́ iṣẹ́ ọwọ́ rẹ kò má bọ̀ láàrẹ jẹ́ iṣẹ́ ìjọba iṣẹ́ àdáni kọ́ là ń wí ìwà ibi ìwà ire ọwọ́ rẹ ni òun ó jogún òun ó jọgbọ̀n kọ́mọ sójà kan ọlọ́run ò faramọ́ faramọ́ rárá. ọmọ lèrè jẹ jóná kí rọmọ jèrè mi o bí rọkọ ò bímọ ò lè sí ọmọ lè ọmọ làṣẹ ìwà ọ̀la o tó bá sọ̀rọ̀ irọ́ àwọn ọmọ ni ọmọ lè ọmọ làṣẹ ìwà ọ̀la o tó bá sọ̀rọ̀ irọ́. jóná kí rámọ jèrè mi o mìíràn kan ò bímọ ah. ìran kan ò lè sí mọ́. iṣẹ́ ọwọ́ mi kó má bọ̀là mi jẹ́ iṣẹ́ ọwọ́ rẹ kó má bọ̀là rẹ jẹ́ iṣẹ́ ìjọba iṣẹ́ adánikọ́là ń wí ìwà ibi ìwà ire ọwọ́ rẹ ni ń jogún ń wọ́n kọ́mọ sójà kan ọlọ́run ò fara mọ́. ṣùkọ́ láṣàdé ẹ gbà mí. Fọlákẹ́. ọ̀rẹ́ mi. Ah, ah. look at you. Ah, ṣé ní gbogbo ṣe tán ra kí ló tóbi báyìí. àwọn Fọlákẹ́ rọra fi mílẹ̀ bí mo ṣe wà báyìí o. àmọ́ dúró náà ṣé ibi ìlú tí wàá máa ń ṣe ṣọ́ọ̀pù àbòkan yà síbí lónìí ilé mi ò jìnnà sí bíbá yìí náà mo máa ń wá shopping bíbá yìí always. ilé ẹ ò jìnnà síbí ibi mo ti máa ń ṣe shopping kí lè tàwa ríra. Fọlákẹ́ ẹ gbà mí báwo dẹ̀ ni. akókò ń tì í lọ́lọ́ lọ iṣẹ́ ńkọ́ iṣẹ́ lọ fámìlì ńkọ́ àwọn fámìlì wa àwọn ọmọ mi wo àwọn ọmọ mi ń bounce àwọn ọmọ tiẹ̀ náà ńkọ́ hmm. àtọkọ. akókò wà o kí lè bọjú náà ṣáde o máa ní ìdàtí sọ fún mi kí ló ń jẹ tó tóbi tó yìí. Eh, ẹ ṣáà rọra fi mí sílẹ̀ ọlá ọkọ mi ni mò ń jẹ o ọlá Ọlọ́run ọlá ọkọ mi. ṣe bá ráùndì ló ń gbé. ilé mi ò jìnnà sí. ẹ eh, a sì máa sọ̀rọ̀ o. ó kì í jẹ́ sáré lọ sọ́dọ̀ kàṣà ṣé bó ilé ṣọ̀. ẹ yẹ mi ṣe dúró dè mí o. <laughs> ṣé kí ṣe tó o. you have a nice place so. Oh. She. ọlọ́ọ̀lọ́wọ̀n náà kọ mi coming on. Okay. Okay, no, kọ. Ilo òyìnbó ló wà àmọ́ ó máa ń wálé lóòrèkóòrè. ó máa ń wálé lóòrèkóòrè ṣé nígbà tó wálé náà lè ti sáré bí ọmọ ẹ. <laughs> oyún ni mo tún wò nú ẹ yóò fọlákẹ́. ṣáde ọlọ́run máa jẹ́ kó pa mí. anyway ìgbà tó kọ mi wálé ó lọ three weeks during that time lọ́lọ́run ṣe ọ̀gá mi yìí. Tiwale recently ẹlẹ bóyá bíi two weeks or thereabout lọ́lọ́run ṣe ṣe lé abí. You're very very lucky. Oh, thank you. You can say that again. Anyway, ọkọ ẹ àtàwọn ọmọ ẹ ń kọ́. Hmm. Ọkọ mi wà o. Ìyá dúpẹ́. Hmm kò sọ́mọ o mo ṣì ń wojú ọlọ́run ni. ẹ ṣì ń wojú ọlọ́run bíi ti báwo. Hmm. ọ̀rẹ́ mi bí mo ṣe rí nìyẹn o. mo rò pé o ní ó ọdún mẹ́rin tó ti máa rí. Hmm. bí mo ṣe rí nìyẹn o. mi ò kọ́ ní sọ pé òun jọ lọ ìwọ náà ó ní ìdásí mi fúlákẹ́ ìwọ mo sọ̀rọ̀ báyìí ṣé èmi náà máa jókòó tẹ́tẹ́ ẹni tó bá mọ ibi tí mo ti fi ẹsẹ̀ mi rìn doctors gynecologists hospitals mi ò lè kà wọ́n mọ́. Hmm, bàbá yìí náà ló ń ẹ lọ́kọ mi. Ah ó wà ó wò fi mí lẹ̀ wò wọ́n wà ń bì <laughs> hold on yeah. say hello to your talk down hello wo wọ́n bá yín jà mo ti gba fóònù wọ́n bá yín jà ọ̀rẹ́ mi tí mo máa ń sọ fún yẹn Ṣadé a pàdé ní supermarket mà ní o. <laughs> hold on fún. yẹ́lò sá ẹ rọra sá o ẹ ṣeun ẹ kú ìtọ́jú wa o Ah, ṣe gan Lafia àwọ̀ àlàáfíà la wà àlàáfíà ni everybody wà alright ẹ ṣe gan-an ẹ ṣe gan-an adúpẹ́ sá alright ẹ hold on fún. hello baby. okay. All right. All right. Love you too, baby. Bye. Hmm. Falake, I must say it. You are very, very lucky. Ọ̀rẹ́ she, I'm àmúkọ́lọ́ ń bá mi ṣe títí ẹ̀ náà. Shelly, you go and bring your, go and bring the other car. Let me just help you. Legal, bonito. ló ṣẹlẹ̀? Mi ò lóyún àárọ̀ dalẹ̀ rí. Hmm? O ò lóyún rí. In fact, ilé ọkọ kẹta ni mo wà yìí. Ìkẹta? Ọ̀. Hey! pé gbogbo bí mo ṣe wà yìí ó yẹ kí n ti rí ọmọ méjì sí mẹ́ta ilé ọkàn kìíní oyún tí mi ò rí ní ló fi gbá mi jù síta ẹlẹ́ẹ̀kejì the same thing kó tó lọ fún ọmọbìnrin mi ìlú mi ẹlẹ́ẹ̀kẹta ni mo wà yìí o ìkẹta ló wà yìí bẹ́ẹ̀. ẹ wò mí má sọ̀rọ̀ tìmọ̀ kò sí nǹkan tí ọlọ́run ò lè ṣe àmọ́ ah, mo dẹ̀ mọ gynecologist kan máa yí dá kò sí ẹni tó débẹ̀ báyìí tí kò kí ń rẹ́yìn padà. Ah, ọ̀rẹ́ mi ò yá ràn mí lọ́wọ́ níbo nìyẹn. Dr. Dasho Funjo is a very good gynecologist. small thing ló ti jẹ́. Dr. Dasho Funjo. wọ́n kúrò dé báyìí wọ́n ní tẹ́lẹ̀. ṣé o mọ̀ wọ́n ni mo mọ̀ wọ́n several times ni máa yẹn ti attend sí mi and yet kò sí result. Kò... fọkàn sólúwà ọlọ́run ló fún ní ìlọ́mọ ẹ̀dá ayé kan ń gbárí ìsájì ọlọ́run lórí ìsìn gbogbo wọn fọkàn sólúwà ọlọ́run ló fún ní ìlọ́mọ ẹ̀dá ayé kan ń gbárí ìsájì ni. ò mọ̀bi kankan. <laughs> bọ́rẹ̀ ẹ̀yin alákọ̀wé ṣe rí nìyẹn ẹ kì í ka nǹkan kan kún wọ́n dẹ̀ lábẹ́rẹ́ ọ̀nà kò ní í ṣìnà. àwa tá à ń bá yín tọ́jú ọmọ gangan gbogbo ọmọ tẹ̀ ń kó wá là ń béèrè sí i. à ń béèrè sí i ni àtọmọ mìíràn gbogbo wọn pátápátá là ń wádìí sí ká tó gbà nítorí Ọlọ́run má jẹ́ ká dáràn àníjẹ́ gbèsè ẹ mọ̀ pé ń sìn yẹn ẹni kí a jáde sí mi ì mọ anywhere mi ì mọ ibi tá a lè lọ mi ì mọ nǹkan kan. <laughs> mo ní bàbá kan tí màá júwèé ọ̀dọ̀ ẹ̀ fún yín kì í bá tì ní tẹ́ bá ti débẹ̀ tẹ́yìn bá ṣàtìdélé lálẹ́ ẹ pè fóònù nọ́mbà mi màá júwèé bẹ̀ fún yín. èrè ọmọlàsẹ̀yìnwá ọ̀la o tó máa ń sọ̀rọ̀ ìran àwọn ọmọ ni ọmọlèrè ọmọlàsẹ̀yìnwá ọ̀la o tó máa ń sọ̀rọ̀ ìran àwọn ọmọ ni kí má ṣiṣẹ́ jóná kí rọ́mọ jèrè. má bọ̀là mi jẹ́ iṣẹ́ ọwọ́ rẹ kó má bọ̀là rẹ jẹ́ iṣẹ́ ìjọba iṣẹ́ àdánikọ́ ń wí. sẹ́rẹ̀ ń tójú èyí fún yín èèyàn mi gidi nù ọmọ mi gidi kódà ọmọ mi dojú àìmọye àwọn èèyàn ló ti taari rẹ̀ sí yìn tó sì ti ti pàṣẹ tèmi dán lọ́mọ. dẹ̀ fẹ̀yìn gbọ́. lágbára lọ́wọ́ àwọn alásìkò àní sàṣìtì lórí ẹ̀ bó ti rí nù. ẹ ṣé o ti lóyún rí. bàbá mi ò lóyún láti àárọ̀ dalẹ́ rí. owó ká tọ́ sí àmọ́ dúpẹ́ pọ́mọ èké sí o. àmọ́ iye àwọn tí wọ́n tó bí lọ́mọ tó jẹ́ pé wọn ò pa kódà wọn ò gbọ́n rí wọ́n sì dé olódùmarè fàṣẹ sí wọ́n sì tọ̀ lọ́mọ ọ̀fìlú sọ̀rọ̀ ọ̀fẹ́ ìgbọ̀n ọ̀gẹ̀dẹ̀ kí gbọ́dọ̀ kó yàgò ọ̀hún yóò yọ̀ dáadáa. àmọ́ yóò ná yín lówó. bàbá iyekíye tí ò bá jẹ èwo èmi gangan fúnra mi ni mo máa san àbí kí ni kí ọ̀rẹ́ àtọ̀rẹ́ wà kí wọ́n máa rìn kí ó kù díẹ̀ káàtó fún ọ̀rẹ́ kan kí ló dé tí ọ̀rẹ́ kejì ò lè ran ara wọn lọ́wọ́ èmi fúnra mi ni máa fún yín bàbá. ọ̀kàrí ọ̀kàrí ẹ kí ló kọ tiẹ̀. fọláṣadé àdùn. Àgbẹ̀ní Ọláwùnmí. Àgbẹ̀ní Ọláwùnmí Àgbẹ̀ní Ọláwùnmí ọ̀sẹ̀ tí ń bọ̀ lẹ́wà ní ọjọ́ sátidé. bàbá next week saturday èmi ní kó tó wá important mo fẹ́ ṣe àmọ́ ṣóò nìkan lè dá wa. kò sí ṣòro. kò sí nǹkan tí mò ń ṣe bàbá máa wà. bẹ́ẹ̀ bá ti ń bọ̀ kó mú ẹgbẹ̀rún mẹ́wàá dání tí ò jà lápá tí ò jà lẹ́sẹ̀. ten thousand. ẹ. bàbá máa fún yín twenty. ọmọ lèrè ọmọ làṣẹ ìwà ọ̀la o. ẹni tó fẹ̀ sókè ó ti pẹ́ dé lórí mọ̀ tí ẹ̀ ráyè àti bàbá yàgò nìkan dá wà kò sí wàhálà ọ̀gbọ́ iṣẹ́ ti ṣiṣẹ́ lọ. iṣẹ́ ìjọba iṣẹ́ àdánìkọ́là ń wí ìwà ibi ìwà ire ọwọ́ rẹ ni òun ojogún òun ojogbọ̀n kọ́mọ tó jẹ́ kọ́ ọlọ́run ò faramọ́ faramọ́ rárá. ọmọ ọmọlàṣẹ̀yìnwá ọ̀la o tó bá sọ̀rọ̀ ìran àwọn ọmọ nìyí ọmọlèrè ọmọlàṣẹ̀yìnwá ọ̀la o. ẹ̀lọ́ rẹ̀ ẹ̀lọ́ rẹ̀ ọlọ́run ti ṣe o. kí nìyẹn. ọ̀rẹ́ mi mo ti lóyún. ó lè wá ṣe òun ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. wo hospital gan mo wà báyìí result test ẹ̀ wà lọ́wọ́ mi báyìí báyìí. ọmọ rẹ ò ṣẹyẹ o olùwà mú result wá sọ́dọ̀ mi anyway ṣó ṣàtìpọ̀kọ ẹ̀ no mi ò tí sọ fún o ìwọ ni first person tí ma kọ́kọ́ pè. pé pé pé kó fún ní good news náà kó pe mí padà o pop champagne. <laughs> all right ọ̀rẹ́ mi ṣe ń bọ̀ mo dúpẹ́ thank you so much. ẹ kó rí rẹ̀ máa ń bá ṣe ṣe gan. abirú kí leléyìí báyìí hmm? ọlọ́run má jẹ́ ká rí kó ṣe dáadáa. ẹ̀yin ọ̀rẹ́ àbó ń ṣe wàhálà púpọ̀ jù ni. pẹ̀lẹ́ ṣùgbọ́n ọlọ́run tó ṣe lè tó jábọ̀ iná láṣẹ ìmíì tó máa dúró tá a bá ìkàlẹ̀. wọ́n ní kán rest ní ẹ̀dẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ bá wọn tún jọ excuse wọn ẹ jẹ́ kán rest ẹ máa lọ. nurse èmi kàn dúró tì í ní stop. ẹ máa lọ ẹ máa lọ ìjọ ẹ má yẹ kán fún mi ń kú ẹ jẹ́ kán rest. ẹ máa lọ. sí mi ó jẹ́ kó bèrè pé mo lọ lọ́rùn mi ọ̀làṣà olóyún. bẹ́ẹ̀ ni màá. ó rí pé ààwẹ̀ àìsùn àtàdúrà mi ṣé ó rí pé kò lọ lásán báyìí. òótọ́ lẹ sọ màá mi àdúrà yín ló ń gbà lórí mi ẹ wò màá mi àmọ́ èmi náà ò dúró ah. mi ò dúró. ẹ gbọ́dọ̀ èèyàn ṣe lè dúró orú ẹ ẹni bàtà ń ta lẹ́sẹ̀ ṣé èèyàn dúró èèyàn kì í dúró. <laughs> Mm. inú ṣọlá dùn tó jẹ́ wípé. Ah, mm. inú ṣọlá ò ní dùn ní o tẹ̀sí ń wá látijọ́ yìí wá nínú ṣọlá dùn àmọ́ ká sọ tòótọ́ ọmọlúàbí lọmọkùnrin yìí ah. ó dá mi lójú pé ọlọ́run àbá mi dá a láre agbára ọlọ́run ọláṣadé ó fi mú sóru mm. wàá sì fẹ̀yìn gbọ́mọkùn lójú ẹ̀mí mi yìí ah olúwa ti ṣe Èdùmàrè sọ̀rọ̀ wàdà yìí olówó orí mi. olúwa ti jẹ́ èdùmàrè sọ̀rọ̀ mi ọkọ mi oríire kí ló máa jẹ. Ah, anything tẹ bá fà mí sí. jẹ́jẹ́ ni kò bá ṣe kò sí wàhálà o kò sí rírì kò sí wàhálà o. yes ṣe kò sí. Ah, jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orin tí ó ṣe ìgbà tí o bá gbàgbé. mo ṣe ìlérí kan fún ẹ wípé tí o bá fi lè fi inú ẹ tó fi ṣoyún fún èmi ṣọlá mo ní màá jọ ẹ lójú àbí mi sọ bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ náà gbogbo sísá sókè sísá sódò ẹ̀ mo fẹ́ kó dúró pẹ́ ṣé mo pé wọ́n sọ fún wa lọ́sípítù wọ́n ní stage tó wà o gbọ́dọ̀ máa ṣe wàhálà o gbọ́dọ̀ ṣe gbá o gbọ́dọ̀ ṣàwọ̀ èmi fúnra mi wọ́n fẹ́ fi kún ìfọkànbalẹ̀. Uh, uh. so anything tó ń pè ní stress àbí ìdààmú take it out. ẹlẹ́ẹ̀kejì ó lè fẹ́ difficult but I am making it a promise to you mo fẹ́ cut short gbogbo àwọn long trunk travelings mi àwọn ìrìn àjò tí máa ń rìn tẹ́lẹ̀ tí máa lò bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tí mi ní padà wálé yẹn tó máa dípò máa máa pè mí hello sweetheart mo miss ẹ èmi nìkan mo wà ń lé mo dìmọ́ pílò ò ní pílò láti dìmọ́ èmi ló máa dìmọ́ kò sígbà tó fẹ́ dìmọ́ anything èmi ló máa rí. ṣọlá ǹjẹ́ má ṣe ìyẹn o àá jẹun o. sweetheart Mm-hmm. see that mm-hmm. oúnjẹ tí àwọn máa jẹ ọwọ́ ọlọ́run ti dàṣẹ ọwọ́ ẹ̀ fi ọ̀rọ̀ oúnjẹ sílẹ̀ ọlọ́run ọlọ́run yanjú yẹn lọ ẹ̀kẹta bẹ́ẹ̀ because only action speaks louder than voice. Yeah. you have to follow me out kó wá fi ojú ẹ nù. owó ló ṣíwájú ìjọ ara mi àkànṣe ló ṣíwájú ẹkùn tí àpàdé ló ṣíwájú ẹni fòná àbámọ̀ ló gbẹ ẹ̀yìn ọ̀rọ̀ ṣe kó má bà wọ́n tó ń lè rò káfẹ̀sọ̀ ṣe káṣọ́ ọ̀gá dáadáa pípì ilẹ̀ṣẹ̀ bá ó mà lè wùdọ̀ ohun tí ò tó wá ṣẹ́kù lọ́la. ìpìlẹ̀ṣẹ̀ bí kò má bàjẹ́ ìpìlẹ̀ṣẹ̀ bí kò má dàrú ìpìlẹ̀ṣẹ̀ bí kò má bàjẹ́ òun ṣíṣe ìpilẹ̀ṣẹ̀ mi ó dọ̀wọ́ rẹ. orí mi má gbà bọ́dẹ ìṣẹ̀dá mi má gbà bọ́dẹ èpè ọ̀dà eégún òṣùwọ̀n àrùngún ló jẹ́ fún ọjọ́ ọ̀la ìpilẹ̀ṣẹ̀ mi kó má kóró eégún òní òyìn. ẹ lọ́kọ mi ìgbà tí mi ò gbọ́ pé kò pè mí náà bíi ọjọ́ mẹ́rin náà ni mo ṣe ní kí n pè é. ni kò pè mí fún báwo. Bọ́sún èmi mà ní Fọlákẹ́. kí ni mo ṣe fún ẹ. hello hello hey Elok, besmik. Dimitri bame, dimitri baje. Eh. Hmm. ẹ ló ọ̀rẹ́ mi kó dẹ̀ máa wò ó bínú ṣe rí báyìí lóbi inú mo ṣe ní kí n pè é kí n sọ surprise ìṣọlá fún mi lánàá mi. ọ̀rẹ́ tèmi ti bàjẹ́. kí ló ṣẹlẹ̀. bọ̀sùn ni kò pè mí látijọ́ ẹ̀ mo bá kọ́kọ́ mi ó bá ní kí n má pe fóònù mọ́ bóun ṣe mọ́ pé tó bá yá mi máa kẹ́rù mi jáde kúrò nínú ilé ẹ̀. ah kí ló dé. mo ihò wàhálà òun lè lè báyìí. mo mọ ọkọ tí mo ṣe fọ́kọ mi o ìrẹ́ mi take care easy John. jọ nítorí ọlọ́run ṣùgbọ́n take care easy màá bá ẹ́ ń sìn ṣùgbọ́n jọ. jọ má sunkún take care easy. má pẹ́. ó kí ọ̀rẹ́ mi jọ ọ̀rẹ́. ta ni mo ṣe kó wá wí ta ni mo pa lọ́mọ kó wá wí ogun èyí galaga jù ó jẹ mímí lọ ó mà sọ o ta ni mo ṣe kó wá wí ta ni mo pa lọ́mọ kó wá wí ogun èyí galaga jù ó jẹ mímí lọ kò má yé mi tó. wọ́n á dá mi láre ọlọ́run Mósè bàbá mi èdìdì kúrakúra ọba tápáyé kò lè ká. ó lọ lọ́rọ̀ àwọn ogun nígbà tó fi jẹ́ pé apá ayé kan kò lè káwọ́ náà Olódùmarè tó bá jẹ́ pé àwọn àyè gbọ́dọ̀ kárí. ogun àyè gbọ́dọ̀ gbé yín lọ ó di aṣẹ́gun. àmín Jésù jésù olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. yá wa ọ̀rọ̀ mọ́ yá níyànjú. àmín jésù àmín. àwọn bí mo ti ń gbàdúrà lọ n tá a fi wọ̀n mi le díẹ̀ o n tá a fi wọ̀n mi ni pé ó dàbí ẹni tó ṣe oore tó wà ń dibi fún padà. ṣé bẹ́yìn náà lè máa ń sọ fún wa láti kékeré pé ká máa ṣe òwe mi ò lè rántí oore tí wọ́n ń sọ àbẹ́ ẹni tí mo ṣoore fún ẹni tí mo ṣoore fún pọ̀ tó mi ò lè rántí yẹn. ìyá wa mo fẹ́ kẹ́ ẹ tẹ ọmọ yín nínú dáadáa ẹ jẹ́ kó sọ̀rọ̀ kó láhùn nítorí pé níta fi wọ̀n mí ò le díẹ̀ ó ti ṣe oore fún ẹnìkan tó fi wá ń di mi mọ́ lọ́wọ́ irú ètò ṣe mi ò mọ̀ bóyá àsìkò tó ń tọ̀hún yẹn ó wà nínú ìpọ́njú bóyá ẹ̀rí jẹ ní o bóyá ẹ̀rí mu ní o bóyá ẹ̀rí ọmọ bí ní o whatever I don't know. ìgbọ́ ìwọ náà ò tì í. àbí Fọláṣadé ọ̀rẹ́ mi tí mo ṣèrànlọ́wọ́ fún lórí ọ̀rọ̀ àìrọ́mọbí ẹ̀ ṣé ah, ẹgbẹ́ alàgbà ṣé bẹ́ẹ̀ ni. ó ṣe ṣe kó jẹun náà ni o. alàgbà ah, ẹ jọ lọ́wọ́ ìgbà ìgbà mi kí ni ọ̀nà àbáyọ báyọ̀ jọ ẹ ọ̀nà àbáyọ ẹ ṣàánú mi ẹ mọ tẹ́ ṣe fún mi ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó le gan o àfi kọ́ ló kókó wa yọ àmọ́ ní báyìí ẹ mọ̀ lọ́lé ṣẹ́ gbọ́ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ọjọ́ Wednesday kẹ́ ẹ padà wá Ọlọ́run ó fi àná àbáyọ fún wa. níjọ́ mẹ́jọ. lágbára Ọlọ́run ọ̀la yìí. mọ́mí kí lítà lè dúró lóru. láfíà o. fún ìjọ Wednesday ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ kúnlẹ̀ ọ̀rọ̀ bùkí ní ìjọ wẹ́ẹ̀sì àdúrà wa gbà. ẹ káàsán o ẹ káàsán o ẹ máa wọlé bọ̀. àfọlá jọjọjọjọjọjọ ìwọ àṣeká yẹn aṣọ kìí ṣe yàn ìwọ àṣẹ ìrọkọ lásán lásán yẹn ló ṣe oníbànú. kí ni mo ṣe kí ló ṣe kí ló ṣe wọ́n ti sọ náà wọ́n ti ní àkíní ẹ̀jẹ̀ lẹ́nu àjẹrú tiẹ̀ báyìí. fọlákẹ́ èmi àjẹ́. bẹ́ẹ̀ ni ìwọ àjẹ́ ìwọ àjẹ́ wọ́n ti sọ fún mi wọ́n ti ní ìrànlọ́wọ́ tí mo ṣe fún ẹ olóòpá tèmi jẹ́ tó báyìí. bẹ́ẹ̀ ni ìwọ àmójẹ́ kí wọ́n sọ kankan fún ẹ wo sórí ètò ṣe wàá gbà máa jẹ́ kó yí ẹ pé kúdúkúdú ni mímí ò fìgbà kan túra rẹ̀ máa ṣú ẹ ní pẹ́pẹ́ ayé rí ẹ bẹ́ẹ̀ máa bẹ̀ sunkún ìwọ ló ṣe oníranù kó agbogbo ẹnu ẹ máa bá yí ẹ jẹ máa tún po gbogbo ọkọ tó kújẹ́ náà máa bá tiẹ̀ jẹ ni kọ́lá kọ́ ṣìkú náà. ẹyin ẹyin ẹyin gẹ́gẹ́ lọ́rọ̀ lọ́rọ̀ ayé ẹyin ẹyin ẹyin gẹ́gẹ́ lọ́rọ̀ lọ́rọ̀ ayé ẹyin ẹyin ẹyin gẹ́gẹ́ ni ọ̀rọ̀ ayé yìí ọ̀ ṣe é gbé taratara ẹyin gẹ́gẹ́ ẹyin ẹyin ẹyin gẹ́gẹ́ gẹ́gẹ́ bí ọgbọ́rọ̀ ṣe rí ni mo ti sọ fún yín ṣé o nílò ń lọ sọ́dọ̀ pásítọ̀ kan ó ní pásítọ̀ yẹn sọ wípé ìrànlọ́wọ́ tó ń ṣe fún mi òun ló fa gbogbo àjálù tó ń ṣẹlẹ̀ sí ẹ wo bàbá ṣe ló wá sí ilé mi tó wá pariwo lé mi lórí gidi gan-an. Ah! ọmọ sí o. bàbá ṣé lóòótọ́ ni ṣé torí ìrànlọ́wọ́ tó ṣe fún mi ṣé torí ẹ̀ ní gbogbo àwọn àjálù yẹn ṣe ń ṣẹlẹ̀ sí. padà ẹbí ẹ sáwọ báwọn ò ah! jẹ́ ń sọ fún wọn. àwọn ò gbá kádàrá ni báwọn bá gba kádàrá wọ́n á mọ̀ pé gbogbo nǹkan pẹ̀lú sábàbí ni kì í ṣe ń tẹ̀mí ṣe fún ọ ńlọ́fà gbogbo wàhálà tó délé ayé ẹ̀ ìwọ ò lọ́wọ́ ní ìṣòro ilé ayé o lọ́mọkàn rẹ balẹ̀ ọ̀gbọ́ kò sí nǹkan kan tí ó sì ọ. ẹ sọ wípé kò ṣe nǹkan tó ṣe fún mi ló fà. bẹ́ẹ̀ mo sọ fún ọ. ó dáa tẹ ẹ bá wí bẹ́ẹ̀. àní mo wí bẹ́ẹ̀ ni. bá ti ṣe ìwà lọ́sọ̀ọ́. ìyá wa ṣe rí ọmọ tí Fọlákẹ́ ṣòre fún yẹn. ẹ láti mú débí. Ah, ẹ wo dáàdi ìyẹn ò ní ṣe ṣe ọ. lọ́nà wo ló ń ṣe ṣe. mú ah, mi nígbà tá a wá síbi ìtàn sọ pé òun ló ń ṣe wá ìjọ́ keje mi ti lọ síbẹ̀ mi ti lọ yá fún un torí báwo mo ṣe máa ṣòre fọ́rẹ́ mi tó máa dẹ̀ fi bí sú mi. Ah, ọlọ́bàjá mo lọ bá jà o àdẹ̀jọ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ah, torí mi ò ní gbà ọlọ́run gan mọ̀ lókè pé mi ò ní gbà. ẹyin fọlákẹ́ ah. ó ṣe láti wọn bàjá torí ẹ mo sọ fún ẹ pé òun ló ń ṣe ẹ ni. ẹ wo kọ́rọ̀ ẹ̀ kó tó lè ní ojú wàá lọ mú ọmọ ẹ wá síbí yìí. ewu jáde ilé ọ̀pá. ìyá tó bá kọ̀ tí ò bá lè ṣe iṣẹ́ yẹn ẹ̀ lè máa ṣiṣẹ́ yẹn. Ah àfi tí wọn bá débí yìí ọ̀rọ̀ ṣe máa ń yanjú o. fọlákẹ́mi ó lọ bá jalè òde sọ fún mi ó jẹ́ kí n gbọ́. ẹ ẹ alàgbà jẹ́ kó ṣáà ti débí nǹkan. kó ti débí yìí. àwọn àwọn ìṣe. ọ̀nà àbáyọ nìyẹn. àwọn àwọn ìṣe ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe o fọlákẹ́. ọlọ́run bá abéṣù wí o. ìdílé. dídé kọjá lọ. ẹjọ́ torí tọ́lọ́run ẹ bá mi bẹ̀ ṣàdé ọmọ yín kó má bínú sí ọ̀rẹ́ ẹ̀. ṣé nígbà tí ọmọ mi délé tó ṣàbẹ̀wò fún mi igbó òun pariwo lé ọ̀rẹ́ mi lórí ẹ wò mo bá wí. mo ní kí làbọ̀ lọ ti lọ pariwo lé ọmọ ọlọ́mọ lórí ọ̀dọ̀ pásítọ̀ tẹ kúkú lọ kò kúkú sọ fún ẹ pé ẹnìkan ló ń ṣe ẹ́ dèpòdèpò wa lọ pariwo lọ́mọ ọlọ́mọ lórí kẹ má wo ìyàwó àṣẹ wa fẹ́ gbọ́ pásítọ̀ ìgangan náà ló wá sọ fún yín pé àfi kó mú Ṣadé dé ọ̀dọ̀ òun kí ọ̀rọ̀ ẹ̀ tó lónìí jùtù àbẹ̀wò aráyé mi ló dé báyìí. ṣe rọrùn àwọn ọmọ wa yìí ká fi ẹnu ká dákẹ́ ni ọ̀rẹ́ tẹ ti ń bá ara yín bọ̀ tí ò ń ṣọdún márùn tí ò ń ṣọdún mẹ́fà tẹ wá gba ọ̀rọ̀ kékeré kan láàyè kí gbogbo ẹ̀ túká ẹ mọ nǹkan tó wà ń bẹ̀ ṣe nígbà tí Ṣadé ti ẹ̀dẹ́ tó sọ fún mi ọ̀rẹ́ wa ó pariwo ìyẹn ti bọ́dọ̀ lọ kó gbàgbé ẹ̀ tí ní kó gbàgbé ẹ̀ ṣe wá rí ti ipe kó ba lọ. a bá yín lọ. Ah, ah, kò tó yẹ kò tó yẹ kò tó yẹ dídé a yín lọ. nígbà tí olókè méjì lẹ́yìn ọ̀run ó di dandan kó bá yín lọ abayín ẹ ṣe mo dúpẹ́ ojú òní tí yín ẹ ní fojú sunkún ọmọ ẹgbẹ́ ní mo sàárè ọmọ lágbára ọlọ́run ẹ ṣe ọlọ́run àwọn ah, wọn papọ̀ àmì o àmì àjèrè wọn àmì o ẹ ṣe ẹ káàbọ̀ ẹ kú dìde. Màmí, èmi ò lọ síbi kankan sẹ́, ah, mi ò lọ láíláí kò sí nǹkan kan tó jọ mi ò lọ. Fọláṣadé, Fọláṣadé, ee, eh, tèmi máa yé mi kí tó ní kò tẹ̀lé wọn lọ má jẹ́ kó fún ẹ lórúkọ tó jẹ́ o má jẹ́ kó sọ ẹ lẹ́nu o. ẹ wo máa mi tó bá máa sọ mí lẹ́nu ẹ jẹ́ kó sọ mí lẹ́nu mi ò lọ ah, mo ní mi ò lọ. Ah. ó ṣe ní lọ ah, ṣé bí wọ́n ti ṣàlàyé fẹ́mi pé wo mọ nǹkan kan nípa tó ṣẹlẹ̀ àbí. màmá mi ò mọ nǹkan kan nípa nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi ṣe bí mo sọ fún yín ọjọ́ sí tó wá síbi báyìí tó wá pariwo lé mi lórí ẹsẹ̀kẹsẹ̀ ni mo gbé báàgì mi mo lọ sọ́dọ̀ bàbá bàbá yẹn dẹ̀ ń fi ọlọ́run ọba ó fi ń búra fún mi wípé nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ mi pé kò ń ṣe torí oore tó ṣe fún mi pé sábàbí lásán ní gbogbo ẹ̀ jẹ́. <laughs> irú àlàyé tí wọ́n ṣe ó wọ̀ yàn létí ìwọ ò ṣe wọn lọ ṣàlàyé irú ẹ̀ ah, wọn ò mú yàn pé kó gbẹ́tọ̀ fún ẹ̀mí ó tí o wàá sọ tẹnu ẹ̀ nǹkan báyìí nǹkan báyìí wàá ṣàlàyé fún wọn. tó bá máa rí èsì wọn á ṣe èrè mo fẹ́ kó tẹ̀lé wọn lọ ó ṣàlàyé tẹnu ẹ̀ gbọ́dọ̀ àbí kí n tẹ̀lé ẹ lọ. màmí kò lè tó yẹn kò lè tó yẹn màmí àmọ́ fọlákẹ́jọ́ la yín o màmí fọlákẹ́jọ́ la yín tí ò bá ṣe bẹ́ẹ̀ ni èmi fọláṣadé mi ò ní move and kúrò nínú ilé yìí mi ì ní lọ sí anywhere àmọ́ ọlá yín mo jẹ. sórí ọlá mi tó jẹ náà mo fẹ́ kó jẹ nílẹ̀. Fọlákẹ́mi pè wá. Kí lorúkọ ti ẹ? Fọláṣadé Àdùnní, aya Olúṣọlá. Hmm. Àsọ̀kalẹ̀ àǹfààní o. Àmín sà. Àgbóhùn yá àgbóhùn ọmọ òun. Àmín. Kò ní nira fún ẹ o. Àmín. Lóòótọ́ ni mo ní kó pè ẹ́ wá. Àmọ́ nú ọ̀rọ̀ ẹ̀, ó jẹ́ kí n mọ̀ pé òun ti wá sọ́dọ̀ ẹ̀, òun ti wá pariwo dé lórí òun ti bá ẹ jà. Lóòótọ́ ló wá sílé mi tó wá pariwo lé mi lórí yàmàyàmà ó ní ẹ̀yin sọ fún òun wípé èmi ni mò ń ṣe òun. Ah, ẹ máa wò ná ẹ kò yé ni ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ mi ò sọ pé bóyá wọ́n ló ṣe kò gbọ́rọ̀ mi dáadáa ni. yóò rí ohun tí mo sọ fún nìyí ó ti ṣe oore kan fún ìwọ nínú oore tó ṣe fún ẹ yẹn òun ló fi ń rí wàhálà nísìnyìí ah. ọlọ́run má fẹ́ sáà ó dáa torí kọ́rọ̀ ẹ̀ kó lè níyànjú ìyá tó bí ìwọ ṣó sì wà láyé. wọ́n ṣì wà mà. bọ́lá wa. ilé wa iná ọ̀nà wa. nílẹ̀ yìí. bẹ́ẹ̀ ni sà. ṣáà lè fojú kàn wọ́n. Ah, bẹ́ẹ̀ ni sà. jẹ́ kí wọ́n fojú kàn wá nítorí pé àwọn lè tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kó tó lè níyànjú. Ah, eh, ó dà kó burú sà ẹ jẹ́ kí n lọ pè wọ́n wá. ẹ má pẹ́ owó ló ṣíwájú ìjó ara mi òṣè ló ṣíwájú ẹkún tó pọ̀ àpáàdì ló ṣíwájú ẹni fọ̀nà àbámọ̀ ló ń gbẹ̀yìn ọ̀rọ̀ ó má bà wá lóhun tá ò lè rò ká fẹ̀sọ̀ ṣe ká ṣọ́ra wa dáadáa pípìlẹ̀ṣẹ̀ báwọn ò mà léwu yóò tó wá ṣẹ́kù dọ́là. ìpilẹ̀ṣẹ̀ bí kò má bàjẹ́ ìpilẹ̀ṣẹ̀ bí kò má dàrú ìpilẹ̀ṣẹ̀ bí kò má bàjẹ́ o ìpilẹ̀ṣẹ̀ bí kò má dàrú. mo bẹ̀ ọ́ orí mi èmi máa bẹ̀ ọ́ ẹlẹ́dà dákúndàbọ̀ kọ́ mi kí má ṣìṣe ìpilẹ̀ṣẹ̀ bí ó dọ̀wọ́ rẹ̀. orí mi má gbàgbọ́ dé ìṣẹ̀dá mi má gbàgbọ́ dé èpè ò dá ẹ̀. Ah, ah. ṣẹlẹ̀ ó mà ṣe ní ọ̀run àbí ọ̀rọ̀ ọ̀rọ̀ àmì ọ̀rọ̀ náà ṣe pàtàkì ẹni ní kí n má fi jáfa. Ah, báwo. ọ̀dọ̀ pásítọ̀ tẹ ní kí n tẹ̀lé fọlákẹ́ lọ ibẹ̀ mo lọ ibẹ̀ mo ti ń bọ̀ yìí. ṣe ọkọ máa gbọ́ràn sí wọn náà lẹ́nu. àmín àmín. bó ṣe lẹ wá bá bò. ọ̀rọ̀ náà rú mi lójú díẹ̀ lóòótọ́ bí mo ṣe dọ́dọ̀ pásítọ̀ yẹn bó ṣe rí mi ó gbàdúrà fún mi ó wá béèrè ó ní ìyá tó bí mi ń kọ mo ní wọ́n ṣì wà ó ní ó ó ní ṣé mo lè pè wọ́n kán wá kán wá fi ojú kan ojú wípé àwọn náà lè tàn ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ọ̀rọ̀ náà kàn yín o. ọ̀dà kò burú ṣé bọ́dà pásítọ̀ ni kò kúkú ṣe ilé aláwo ìrẹ́ ṣe ilé oníṣègùn. ó kó iṣẹ́ àjẹgbé bíbélì mi ni. yàtọ̀ nílé yìí o. àlàáfíà fẹ́ tó mọ̀. mama ṣadé. yàtọ̀ lákẹ́. ẹ máa ma. yes ma. ẹ tún ọ̀rọ̀ ọmọ. ọ̀rọ̀ ọmọ mi. ẹ lè ma. ilé ọkọ mi ló wà dá yín sí. ẹ lè ma. Ah, alàgbà. ẹ lè ma. mọ́mí mi mọ́mí àwọn ọmọ mi. ẹ pẹ̀lẹ́ sá. ẹ kú iṣẹ́ olúwa. olúwa kú iṣẹ́. olúwa ṣàgbára dọ̀tún àṣírí bí i. àmì o ṣẹ́gun náà bá gbé yín dìde o. ó ti sà. olúwa ṣeun láìsí àní-àní mo gbàgbọ́ pé ẹ mọ àwọ̀ tó wà láàrin fọlákẹ́ àti fọláṣadé. bẹ́ẹ̀ ni sà ọlọ́run kò ṣàbà bẹ́ṣù. àmì ó dáa ìyá wa ẹ̀yin ní èmi rèé o àṣírí kan wà lọ́kàn yín láti jọ́ yìí tẹ́ ẹ̀ sọ síta ṣé ẹ ríbi tí ọ̀rọ̀ dé dúró báyìí tẹ́ bá fi kí ọ̀rọ̀ kó níyanjú àṣírí tá à ń sọ yìí ẹ sọ síta mo dẹ̀ mọ̀ pé ẹ mọ tí mò ń sọ o. Hmm. ọlọ́run á kó dá àwọn ọmọ wa sí à ní fojú sunkún wọn à ń jèrè àwọn ọmọ wa alàgbà hmm? ọ̀rọ̀ pọ̀ ń bẹ o. èmi náà mọ̀ adúpẹ́ ọlọ́run pé ọlọ́run fi àyè gbà wá nígbà míì ọ̀rọ̀ á wà kò ní sáyè ṣùgbọ́n lónìí ọ̀rọ̀ wà àyè sì wà pẹ̀lú. wọn ẹbí ọ ní bí àsìkò àtúntò bá ti tó ìdí ó la àbí ẹnì ṣó ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ̀ kì í ṣẹjọ́ mi ẹjọ́ ìdílé bàbá bàbá Fọláṣadé ni ègún ìdílé bàbá bàbá Fọláṣadé olóńjà ni. ègún. bẹ́ẹ̀ ṣe rí nígbà tí mo wà ní kékeré mo wà bí ọmọ ọdún méjìlélógún màmá mi wá pè mí níjọ́ náà mi kọjá. dúró síbẹ̀ o dúró bẹ̀rẹ̀. Àdùnní bóyá rọ́yẹ̀ fẹ́. mọ́lẹ̀ akàṣọ. Àdùnní ìjẹ́ ọmọ ìdí tí mo fi ní kó dá okùn yẹn kọjá. rárá màmí ní ìmọ̀ díẹ̀. ó ti dépò àgbà. ipò àgbà bíi ti báwo màmí. ó ti dóbìnrin wàá bá kọ wàá bá bo àmọ́ ó bá wọn olúwa ló lè ní kí n fojú kan ọmọ tó bá bí nítorí wípé bó bá ṣe ń bímọ yẹn báyìí ni mo jẹ́ pé ọlọ́run. Ah, ah, màmí kí ló dé báwo ló ṣe wá rí bẹ́ẹ̀. àdúrà hmm, mami ègún kan ti wà nídìílé bàbá yín látàyè báyé òun ni mo ṣe ní kó dá òkun yẹn kọjá èyí ò ní fún ẹ láǹfààní àti tètè lóyún àbúfẹ́ kí kú báyìí. rárá o màmí. tó wá rí èyí tí mo ṣe fún ẹ tó bá di ìgbà tí mo fẹ́ kó lóyún àwa padà wá síbí àwa ń kókó yẹn a ṣe bó ṣe yẹ ká ṣe kó wá gbọ́ ọ ṣó wá rí gbogbo ohun tí mo ṣe fún ẹ tí wọn náà bá bímọ gbogbo ẹ ló máa ṣe fọmọ ẹ o àìjẹ́ bẹ́ẹ̀ bí ọmọ ẹ bá fi ránṣọ yìí tí ó bá bímọ ìjọ náà ló máa jẹ́ pé Ọlọ́run. màmí kí ló dé tó ṣe wá rí bẹ́ẹ̀. sórí ìlú bàbá yín tó wù ú bó ṣe kéré mọ yìí ìbẹ̀lú gbọ́n òun ti wá gbégun náà dẹ̀ ṣiṣẹ́ rẹ̀ àkànbí ara olè o sì kú oríire ó jàre oríire náà bá ọ̀kálẹ́ àti olódùmarè. orí gbogbo ìlú náà ní kí n kí ẹ wọ́n pò kú oríire hmm. wọ́n lóríire ọ̀hún ò ní dìbàjẹ́ mọ́ ọ lọ. àṣẹ àṣẹ. orí nígbà tí àwọn ìjọba ti wá wọ́n sì ti wá jẹ́rìí sí pé ohun àlùmọ́nì tí ń bẹ lórí ilẹ̀ rẹ̀ yìí góòlù ni ní tó wá kù tìlú sọ rèé o wọ́n ní ìlú ní ó mọ ṣàmójútó gbogbo ohun àlùmọ́ọ́nì tí ń bẹ lórí ilẹ̀ ọ̀hún kó bá ti wá rí wọ́n mọ̀ fún ọ lésì kò jù bẹ́ẹ̀ lọ. ẹ dákun káró lè bí mo bá pé gbogbo ohun tẹ́ ẹ wí yìí kó gba àbìkan yé mi irọ́ mọ̀ fún un kò yé mi mo fẹ́ kẹ́ ẹ̀yàn yàn náà ọ̀rọ̀ ọ̀hún dáadáa. ohun tí balẹ̀ ń wí ni wípé nígbà tíjọba ti ń bẹ lórí ilẹ̀ ọ̀hún ìlú yóò jẹ gẹ́gẹ́ bí alábòjútó báyìí kódà wọn bá sọ fún ìlú yóò gbowó o wọn kò fẹ́ ìní ẹ̀tọ́ ti yín gẹ́gẹ́ bí wípé ẹ̀yin lẹni lẹni. ó ṣe èyí mi ni kò yé mi dáadáa tẹ́lẹ̀ baálé ọkọ mi ẹ sì rò pé n tẹ́ wí bó ṣe yẹ kó rí nù bàbá. bó ṣe yẹ kó rí nù. bẹ́ẹ̀ kọ́ hmm? kò yẹ orí bẹ́ẹ̀. bó wa ló yẹ kó rí. èyí ti gbàgbé òwe àwọn àgbà ni. wọ́n ní bólóde ò bá kú ojúde rẹ̀ ò gbọ́dọ̀ kú gbẹ́gi nígbà tí ì ṣe pé ẹni tó nílẹ̀ ò sí láyé mọ́ ìyún tó já sí èmi èmi mú nílẹ̀ mi ẹ̀yin náà sì mọ̀ pé ọ̀dọ̀ àwọn baba ńlá baba mi mo ti jogún ilẹ̀ ọ̀hún ó ṣe á di pé ńgbà wọ́n wá rí nǹkan àlùmọ́nì lórí ilẹ̀ lọ́wọ́ á pé ìlú ní ọmọ àwa sì rè ṣàṣojú lọ́dọ̀ àwọn ìjọba tí mo sì ń bẹ láyé kí ni gbogbo ń tọ́ wa ń sọ ìwà tún mọ̀ sí báyìí. ìtumọ̀ rẹ̀ ni pé kò lè ṣeé ṣe. sẹ́yìn hmm. máa kọ̀ sí balẹ̀ lẹ́nu ni. n ò kọ̀rọ̀ sí balẹ̀ lẹ́nu èyí tí ẹ wí kalẹ̀ yìí mo ní kò lè ṣeé ṣe. àbí ẹ dákun bọ́ bá ṣe ẹ̀yin ni ọ̀rọ̀ náà ṣẹ̀ sí ẹ̀yin tẹ̀ ń ṣàgbẹnusọ yìí ká ní òun lẹ nílẹ̀ tí wí báyìí èsì wo lẹ́fun

mo eré e olúkúlùkù nílẹ̀ tiẹ̀ nílé bàbá ẹ̀. èmi ò lè gbà ṣe é gbọ́ ẹ má bínú balẹ̀ ṣé mo lè máa lọ. àkànbí nígbà tó já sí pé o kọ ọ̀rọ̀ sí mi lẹ́nu ìwọ ṣe ń tó wù ọ́ ṣe ń tó wù ọ́. kọ̀rọ̀ sí lẹ́nu ó kàn jọ bẹ́ẹ̀ ni kò lè bọ́ sí. ẹ dákun ẹ káṣẹ́. <sighs> Màámi, ó ga o. Tíwọ̀ náà wá rí. Ṣó wá rọ́rọ̀ ó ṣe wúrà kò ṣe wúrà. Òun ló dọ́tẹ̀ lẹ̀ sáàrin ìlú. Tí àwọn aráàlú wá fi ń kà tó wá fi ń rò pé àkànbí aládàáni kan jẹ. Ṣó wá rí níjọ́ kan. Àlàbí tó ń ṣọmọ àkànbí. Ó ń pẹ̀ láwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n ti oko bọ̀. ẹ dákun bọ́lá tí ń bọ̀. oko bàbá mi. oko bàbá rẹ sẹ́ẹ̀rì bá a ti jẹ́sùn tán lóko bàbá tèmi ló wá pé kábọ́sọ́kọ bá wa tó náà kárè wàásù o bá a ti wá wàásù tán àwa ni àgbà kọjá. mẹjá mo lo ebi pa. bẹ́ẹ̀ ni o ṣe sọ bó bá wí. ẹ dákun ṣé àná kọ́ bàbá yín lélẹ̀. Alani ebúkọ bàbá mi ni ibi tá gbà kọjá náà ni. fèrèkú ń wò sálẹ̀ o. tẹ bá kọjá rẹ̀ díẹ̀ síwájú báyìí pẹ̀lú oko bàbá tiẹ̀ wà bí tá a sì gbà kọjá rẹ̀ mọ́ ọmọ ẹ̀fọ́ inú wọ́ mú. ẹ bá wo bẹ́ẹ̀ báyìí lè gbẹ́sẹ̀ kúrò mi táwa ń ìfàdà bẹ́ẹ̀ rí yín sọnù. olólùwọ̀n ojú ẹ̀sùn kó bàbá mi rè é. ti ń wá yín. bàtúrà o. bó bá yín dùn. bó bá yín dùn. wọ́n mọ̀ wẹ̀yìn. olólùwọ̀n ojú ẹ̀sùn. wọ́n sọ ọba wẹ̀yìn. ọba wẹ̀yìn. báyìí dìde ọ̀dẹ̀. ǹlẹ́ o àkànbí oníkòkó àkànbí onígóòlù ara ó lè o ǹlẹ́. ǹjẹ́ o gbọ́n tí ọmọ rẹ ṣe ìyẹn wọn alábí. ẹ dákun kí ló ṣe. ọmọ rẹ alábí kò ríbi tí ó ti ṣàfọwọ́rá ó wá jẹ́nu oko tèmi ló ti wá ṣàfọwọ́rá. àbálẹ̀ àfọlábí ti bó o àbójalè gidi. mọ́ bínú òye yóò dáa fún ọ ọmọ ọ̀rẹ́ àlàbí òríbi tí ó ti jalè ó wá jẹ́nu oko tèmi lọmọ ọ̀rẹ́ ti wá jíṣu wà. àlàbí èwo. àlàbí kan náà ni àlàbí ọmọ rẹ. kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ah, ah. wíwá epo àbítà ìrówó rà iṣu tí ń bẹ lóko mi bí gbogbo ìlú ìbá fẹ́ jẹ iṣu wọn ò lè jẹ iṣu oko mi tán kí ni ọwà málàbírè wa suloko yín ngbà mo ní suloko mi. ẹ wo má wí bẹ́ẹ̀ o torí ẹni tí olè bá wà lójú rẹ̀ tó bá ti gbogbo ilé tó fi ṣe dúkìá yóò ṣàfọwọ́rá olè ni wo ọwọ́ yóò tọmọ rẹ o ó sì ń bẹ ní túbú. wo mo gbọ́ wa kàn bí gẹ́gẹ́ bí òfin ti ń bẹ nínú ìlú wa yìí pé gbogbo ẹni tó bá ti jalè nípa lápá o bá a ti ń ṣe láti bẹ̀rẹ̀ wá nu o bẹ́ẹ̀ là á sì ṣe lórí ọmọ rẹ iná. Ah! ayé gbèsè wọn dé àkàmàrà alábí jísù wà àà ah, ah. iṣu alábí lóko yín. Hmm. ọ̀dà ẹ̀dá kò ṣe mo lè yọjú sínú túbú ọ̀hún. kò láì fi ǹjẹ́ ń túgbó yá léwu. kódà ẹ ṣeun. ẹnu yà obìnrin jẹ ìyẹ ó yóò rò pé rọ́lá pa. torí gan ni abíjí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. <laughs> owó ló ṣíwájú ìjó ara mi òṣè ló ṣíwájú ẹkún tó pọ̀ àpáàdì ló ṣíwájú ẹni fọ̀nà àbámọ̀ ló ń gbẹ ẹ̀yìn ọ̀rọ̀ kó má bà wá lóhun tá ò lérò ká fẹ̀sọ̀ ṣe ká ṣọ́ra wa dáadáa pípìlẹ̀ ṣẹ̀ bá wọ́n ó mà léwu gan ohun tí ò tó wá ṣẹ́kù lọ́la. ìpìlẹ̀ kí ló sún ọ débẹ̀ bó ló ṣe jẹ́ ńbo lọ ti bá olè ọwọ́ ta lọ ti jogún àfọwọ́rá. olè ẹ̀wẹ̀ láìláì bàbá mi ń jẹ́jàlè. bó lọ̀rọ̀ òun ti wá rí. bàbá mi èmi àtàwọn ọ̀rẹ́ mi méjèèjì la wà lórí oko bàbá ayélà gbé tá à ń sunsun jẹ wọ́n sì wáá pé iṣu àwọn jẹ sí nígbà tí ètò à ń sun jẹ tán wọ́n á ní kí wọ́n nìṣó ká lọ lóko bàbá mi ká lọ rèé waṣu díẹ̀ sí i a sì dorí oko yín a waṣu tán à ń padà bọ̀ ṣàdédé la pàdé àwọn ẹ̀ṣọ́ baálẹ̀ wọ́n bá fàdá halẹ̀ mọ́ wa gírì àwọn ọ̀rẹ́ mi bá họ ó kèmí nìkan wọ́n lé mi o mo jísù wà nínú oko bálẹ̀ o mo sì wí fún wọn mo ní mo jísù wà nínú oko bálẹ̀ oko bàbá mi mo ti wàásù wọ́n ní ó di dandan kí n tẹ̀lé àwọn délé bálẹ̀ o bí mo ti dèrò bínú. ṣé pé inú oko mi ló ti rè wàásù. bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ náà mo wí bẹ́ẹ̀. Ah! ayé. Ah! àyà kámárà ibi tẹ́ ẹ fẹ́ bá yọ sí mi rèé báyé bá lé ní títí tán bàbá ni wọn á bẹ̀rẹ̀ ogun wọn á bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ síbi ọmọ ló wá yẹ kí wọ́n ti bá mú mi. bàbá mi wọ́n wá ní yóò ṣẹlẹ̀ báyìí. Àlàbí kò yé mi ah. kò yé mi o àmọ́ mo mọ̀ wípé ah. ẹlẹ́dàá ìyá rẹ̀ àtẹlẹ́dàá mi yóò kó wa yọ ṣùgbọ́n n ó gbìyànjú agbára mi lágbára lọ́wọ́ adẹ́dàá ṣẹ̀dá olóòótọ́ ò ní kú sípò òṣìkà ọkùnkùn bọ́ńbẹ́ fọkàn rẹ balẹ̀ gbogbo ibi tá bàbá yàrá já ń gbìyànjú agbára mi ọgbọ́. mo ti bá ọba mi. ẹ má fi mí lẹ̀ o hmm, jésù wa ẹ má fi mí lẹ̀ o. tútù ṣe jẹ́ kí ló dé tíwà àti alábí àtàwọn ọ̀rẹ́ yín tó kù tẹ̀rí jùṣù wà ní oko baálẹ̀. èṣù ló kó baálẹ̀. pínrín àjíṣù ló kó baálẹ̀ oko bàbá mi la kọ́kọ́ lọ láti rèé wàásù àwa jẹ́sù àwa rí i pé ààyò alábí wá pé ká lọ sóko bàbá òun pé iṣu náà ń bẹ lóko bàbá òun iṣu táwa wú lóko yín ká padà sóko bàbá mi rèé ṣuṣu náà jẹ làwa pàdé ẹ̀ sọ baálẹ̀ wọ́n pe àrè jésù wa àpè àà jésù wa bó ṣe fàdáyọ̀ nu bẹ́ẹ̀ni àti kejì mi ṣe sá mọ́ lọ́nù ṣùgbọ́n bí wọ́n ti mọ gbọ́ wọn ní wọ́n rálàdé mú pé wọ́n mú lọ́lé baálẹ̀ tí wọ́n gbọ́ mọ̀ nù. sọ wá gbẹ́sùn tí wọ́n fi kàn án wọ́n ní ẹ̀rì jésù wa ló kó baálẹ̀ àwa àlàbí ń bẹ́nu túwó. ọ̀ràn láre ha ha ha. ẹ̀yin ìlú gẹ́gẹ́ bí gbogbo wa náà ti mọ̀ pẹ́ni tó bá jalè nílùú wa yìí ó ti kó kéré mọ́ ikú lè rẹ̀ ṣe. bẹ́ẹ̀ni alábí rèé ọmọ àkànbí ó jalè ó sì fẹ́ jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀. bẹ́ẹ̀ni yóò kọ ẹlòmíín lọ́gbọ́n nílùú yìí ọ̀yá. Ah! Ah! odò lójú mi. iṣẹ́ ọwọ́ rẹ̀ ni ó béèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ní. ẹ mú ògùn náà kan ṣoṣo mi ẹ sọ so mi ẹ tọwọ́ bọ̀ mí lójú ẹ fọ́ ìmọ́lẹ̀ mi. Ah, ọlọ́run. nítorí pé mo kọ̀ fún ìlú láti pàṣẹ lórí nǹkan àní mi kò burú kí ló kù tèmi náà dúró mú alábí dúró mọ́ ìlọ àmọ́ ẹ wá gbọ́ o àṣẹ tí ń bẹ nílùú ọká ẹnu ló ti ń ṣòro ìyí tí bẹ nílùú àkekè ibẹ̀ ló ń bá jà ìyí tí ń bá wí lónìí àrò àárọ̀ mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nílùú ìpátá ẹni tó bá bímọ tọmọ rẹ̀ náà tó ẹni tó bímọ tó bá ti ń fojú kan mọ òun yóò sì mọ jáde láyé. àwọn ló ṣíwájú inú ọ̀rọ̀ mi ẹ ò ní jèrè àrọmọdọ́mọ. àpàdé ló ṣíwájú ẹni fọ̀nà àbámọ̀ ló ń gbẹ ẹ̀yìn ọ̀rọ̀ àṣẹ kó má bà wá dóhun tá ò lè rẹ̀. bọ́lá ṣe wa dáadáa pípìlẹ̀ ṣẹ̀dá fún àwọn àlè ewu.

ìṣẹ̀dá mi má gbà bọ́dẹ èpè ọ̀dà eégún òṣùwọ̀n arúgbó ló jẹ́ fún ọjọ́ ọ̀la ìpilẹ̀ṣẹ̀ mi kó má kóró ègún òní o ìyà ọ̀la ni. ìpilẹ̀ṣẹ̀ mi kó má bàjẹ́ ìpilẹ̀ṣẹ̀ mi kó má dàrú ìpilẹ̀ṣẹ̀ mi kó má bàjẹ́ o ṣe rí ègún tí bàbá àgbẹ̀ oníkòkò yìí ìwọ tó kún jọ́nà ó ṣẹlẹ̀ ìlú wa lórí torí pé lórí òtítọ́ àti òdodo ló gégùn ilé. ó dáa àti gbọ́ ẹ kí wàá ní ti Fọláṣadé nínú ègún ìlú tí wọ́n gé. ṣe rí ohun tí mo ní ìyá mi ṣe fún mi nígbà tí mo wà bí ọmọ ọdún méjìlélógún. èmi ò kákún o mi ì tiẹ̀ kákún ṣùgbọ́n níjọ́ kan tí mò ń bọ̀ látòde níṣẹ́ ni mo rí Fọláṣadé nígbà tá à ń sọ̀rọ̀ yìí Fọláṣadé ò tí ju ọmọ ọdún mẹ́rìndínlógún lọ ìbá balẹ̀gbẹ́ ògiri wà láì tó bá di sátidé tó ń bọ̀ mọ́ ọlọ́run. Ah, ah. sátidé ò kì í tán ọ̀sẹ̀ tó lọ lọ́hùn ilé tó tẹ̀lé ìkankan náà ló ń sọ. ó ṣàmọ̀ pé mo nífẹ̀ẹ́ mi lè máa parọ́ fún ẹ̀ náà má bínú ṣe ti bọ̀. Fọláṣadé. Fọláṣadé. Mami. Yeah. ǹjẹ́ mo fi iná sórí òrùlé sùn kan yìí fọláṣadé àti ọkùnrin lọ́mọ tí mo rò pé ó ṣì kéré dájúdájú mo ti ń ṣe é tipẹ́ tó bá lọ ṣèṣì lóyún kọ́ nǹkan dé nìyẹn o ikú mi ò sì dáa báyìí ǹjẹ́ mi ní ṣe nǹkan tí ìyá mi ṣe fún mi fún fọláṣadé báyìí torí tí fọláṣadé bá lọ ṣèṣì lóyún kò lẹ́rọ̀ o ìdílé àjọyọ̀ ohun tó bá ti yá kù kì í tún pẹ́ mọ́. ọ̀gá ọ̀gá. èyí ìgan ló wù mí èmi náà fi ṣe òrò ìdílé tí ìyá mi ṣe fún ilé ìjọsìn ìfọláṣadé kò pẹ́ náà tí wọ́n ṣe fún èmi tí kò nílùú wa mo ti wá sí ìlú èkó ṣùgbọ́n gẹ́gẹ́ bí òwe ẹ̀yin àgbà ẹni tí iná bá kú a fi eru bojú. bẹ́ẹ̀ni. bọ́gẹ̀dẹ̀ bá kú a fọmọ ẹ̀rọ kù nígbà tí mo á wò pé fọláṣadé òun náà ti ń dàgbà ó ti ń dẹni ilé ọkọ mo wá padà lọ sí ìlú wa láti lọ wú ìkòkò tí mo rì mọ́lẹ̀ ń jọ sí àmọ́ nígbà tí máa dé ìlú wa ah! ọ̀làjú ti dé ìlú ti yí padà kódà gbogbo akitiyan mi tí mo ṣe láti wá ìkòkò yìí pàbó ló já sí. jésù èyí gan ló wá mú mi gbà fọlọ́run tí mo wá gba Jésù sínú ayé mi òní bíbélì tí mo gbójú lẹ́yìn torí mo mọ̀ pé lẹ́yìn ọlọ́run kò sẹ́ni tó tún lè yọ mí nú ẹ̀ mọ́. alàgbà ẹjọ ṣé mo lè bèrè ọ̀rọ̀. ẹnì tó lẹ. ẹjọ nítorí ọlọ́run kí ni nǹkan tó kọ ọmọ mi ní gbogbo ọkọ tẹsán sílẹ̀ yìí. àbí kò tiẹ̀ ṣàánú ọlọ́run máa ṣàánú mi kí ni tèmi báyìí. ẹ ìyá wa ẹ náà tún sọ̀rọ̀ bí ọmọdé ẹ̀yin mọ̀ pé oore tí fọlákẹ́ ṣe fún fọláṣadé òun ló fa àjálù tó bá fọlákẹ́ òun ló ṣe jọ́kìnní òun ló fa ègún tó kò lórí fọláṣadé ẹ mọ̀ ni àbí. bẹ́ẹ̀ ni èmi ni mo mú fọláṣadé lọ sọ́dọ̀ bàbá kan in fact gbogbo owó tó ń fi ṣètùtù tó ń fi ṣètò èmi ni mo kó lẹ̀ ṣé bí ìtara ọ̀rẹ́ ni mo ń ṣe àbí kálí mi mọ̀ pé irú nǹkan báyìí wà ń dilé wọn ṣé mo máa ṣe ni abẹ́wàá gbọ́ mo máa rúgbó mo máa ṣọ̀rẹ́ ní o kí mo kọ́ tí mo wà lọ supermarket di padà wá yìí. àgbẹ̀ ìṣàánú mi ẹjọ́ ah. ẹjọ́ ti torí torí aláìkí ni ìwé yóò fi fàtẹ̀lé dání ẹgbẹ́ ìṣàánú mi. alàgbà ah, ìjọ gbà wá gbà wá ẹjọ́ alàgbà. ẹ ẹ jẹ́ ká fara balẹ̀ o ṣíṣe kú o àmọ́ tó wà nílẹ̀ yìí mo bu aládé máa ṣe tí ẹ ti gbà. àwẹ̀wò àjọ gbà ṣẹ́rí ní àkọ́kọ́ náà gbogbo tó ní ṣe pẹ̀lú ègún ègún ìdílé ni o ègún mọ̀lẹ́bí ni o ẹ̀mú kò lọ́kàn bẹ́ẹ̀ ni ṣe gbọ́ ṣe rí iṣẹ́ tó wà ńlẹ̀ yìí kò gbàràjọ máa ṣe o kò yọ ẹnìkankan sílẹ̀ à á gbàdúrà à á gbàwẹ̀ à á ṣe àwọn iṣẹ́ kan nílé ìjọsìn wa à á wà ẹ̀ sókun. ẹ jẹ́ gbàdúrà. olúwa ọlọ́run àwọn ọmọ ogun jehova jírí ọba àjìnlẹ̀ ìfẹ́ àdúpẹ́ lọ́wọ́ rẹ o nítorí pé ẹ bá a tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí ẹ gbọ́pẹ́ wa o ẹ gba yín wa o ẹ dá gbogbo ènìyàn àgbègbè tó ń jẹ́ ogun ègún nídìílé ní mọ̀lẹ́bí ni nílùú ni ní orúkọ jésù kìí bá a bàjẹ́ ogun ayé gbọdọ̀ gbé wa lọ ogun tẹ́sí gbọdọ̀ gbérí mọ́ ọmọ ìlú jésù kìí sí lọ. doctor? wáyé dọ́kítọ̀. bàbá àkókò. wáyé dọ́kítọ̀. ewu lẹ ṣe. ẹ kú ewu mu. ọlọ́run ọlọ́run dá sí ọlọ́run ká fún wa ẹ ṣe gan ẹ ṣe gan ọlọ́wà dúró tẹ̀yìn náà bó bá ṣe ń fẹ́ báyìí lọ́lọ́mọ máa ṣe fún yín ah! gbogbo support ẹ fún mi àti ìyàwó mi àtọmọ mi mo rí ìyàwó ṣe tẹ̀ gan. ọlọ iṣẹ́ wa ni ẹ ṣe gan ẹ ṣe gan ah ọlọ́run ní ẹ̀ka lè tọ́ fún balẹ̀ everything. we thank God sir. mo wá bí lánàá gbàtí máa dé ní ìrọ̀lẹ́ wọn ẹ ti lọ sílé mi wá fẹ́ pè yín lórí fóònù láti disturb yín wọ́n ní màá padà wá ní àárọ̀ yìí wọ́n ní mo ṣe wá yọjú sí yín sìn ok ẹ̀yìn tó yẹ mú kí lọ ní ayé àti ọmọ àfíà. akọni pé káwọ dìrò ní díẹ̀ ni níwọ̀n gbàgbà tí o ti sí problem rà yẹ pẹ̀lú ọmọ tí wàá ṣe dín nǹkan bíi four five mọ́mọ́ mọ́mọ́ nǹkan tẹ́ bá ti decide ní ọkọ̀ mi rere. kò sí wàhálà ọkùnrin àtọ̀ ẹ̀ ṣe kọ́sà tí a bá ti tún wò díẹ̀ bẹ́ẹ̀ bá something four five ẹ máa dúró títà yẹn sá máa dúró àwọn ọ̀rẹ́ kò sí wàhálà ẹ ṣe lọ thank you so much ẹ ẹ ṣe lọ ẹ jẹ́ lọ yọjú sí wọn. ok ok ok ẹ ṣe lọ. ọmọ lè rí ọmọ làṣẹ ìwà ọ̀la o tó máa sọ̀rọ̀ ìmọ̀ àwọn ọmọ nìyí ọmọ lè rí ọmọ làṣẹ ìwà ọ̀la o tó máa sọ̀rọ̀ ìmọ̀ báwo la ni wọ́n yẹra o ṣe wọn kí tọ́jú ara ṣé kò sí wà ní ṣọ. mọ́mí ṣé kò sí. mọ́mí ni láti ìgbà tí wọ́n ti dé ṣe náà kó ọkàn ara wọn sókè mo dé sọ fún wọn kó fi ọkàn balẹ̀ kò sí nǹkan kan mọ́ in fact ìgbà tó ṣílẹ̀kùn sí mọ́mì fẹ́ lè fò dìde lórí chair. kí ló fà ẹ́. ọ̀rọ̀ ti bí yẹn náà ni. ọmọ ẹ̀gbọ́n ṣé orí ọ̀rọ̀ yẹn lè ṣe wà. mọ́mì mọ́mì ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ yín á ti tó wákàtí mélòó tẹ́tí débi. ó ti tó wákàtí mẹ́fà. wákàtí mẹ́fà ṣé tó bá jẹ́ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ mọ́mì láti wákàtí mẹ́fà ṣé kò ní ti ṣẹlẹ̀ ṣé bọ́mọ náà lẹ gbé dání sọ́wọ́ yìí ibi tẹ́ máa ti mọ̀ pé kò sí nǹkan kan tó máa ṣe kò sí síkú lójú yín ọlọ́run ọba tẹ́ ń wo táwa képe ó ti bá wa dá ẹ̀gún ègúnkégún ẹ̀ṣẹ̀ tá a mọ̀ dé ó ti bá wa dá padà kò ní dé orí wa kò ní dórí àwọn ọmọ wa kò ní dórí àwọn ọmọ wa mọ́mí ẹ fọkàn yín balẹ̀ ọmọ tẹ́ ń wo ẹ̀yin fúnra yín ẹ̀yin lẹ́ máa tọ́ dàgbà èmi àti dẹ́mi tọ́lọ́ bá ṣe fún wa very very soon a tún máa bímọ mi ẹ̀yin náà lẹ́ máa tún bá wa tọ́ kò síkú lójú yín ẹ mú kúrò kò sí nǹkan kan tó jẹ́ bí ikú lójú yín ẹ ẹ máa dàgbà ẹ máa dògbò ẹ máa jẹun ọmọ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ẹ̀gúnkẹ́gùn ó ti padà síbi tó ti wá ẹ̀gbọ́n mọ́mì jẹ́ kí n wo bébì mi. ọmọdé rè ọmọdé sẹ́yìn wá ọ̀la òun tó máa sọ̀rọ̀ irọ́ àwọn ọmọ ní ọmọdé rè ọmọdé sẹ́yìn. nìyẹn yìí sí. mìíràn ọkọ ò bímọ ah. ò lè sí mọ. iṣẹ́ ọwọ́ mi kó má bọ̀ láà jẹ́ iṣẹ́ ọwọ́ rẹ kó má bọ̀ láà jẹ́ iṣẹ́ ìjọba iṣẹ́ àdánìkọ́là ń wí ìwà ibi ìwà ire ọwọ́ rẹ ni òun jogún òun jọpọ̀ kọ́mọ tó jẹ́ kọ́ ọlọ́run ò fara mọ́ dùn sí ìyàwó mi kò má dùn sí ṣùgbọ́n gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò tiẹ̀ yé mi mi ìtẹ̀ in fact mi lè explain ẹ̀ jọ ṣá má bínú fún mi kò dáríjì mi anything tí n bá ṣe fún ẹ jọ ṣùgbọ́n. ìyàwó mi má bínú sí mi jọ tó yẹ wọ́n. má bínú ah mọ́mì ẹ fi lé ma. bàbá ṣẹ́gun. èmi ni ma. bàbá èmi ni ma èmi màá jọ ẹ má bínú sí mi o ọ̀rọ̀ yẹn bọ́ mi lè mi lè explain ẹ̀. òun náà ló sọ pé dé oògùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó dẹ̀ ti wá parí ojú báyìí kò sí wàhálà ọ̀pọ̀ òṣùpá kí ló wá fẹ́ kún ọ̀pọ̀ jókòó jẹ́ ojókòó ojójókòó pẹ̀lẹ́ jókòó olúwa ṣeun àwọn fámìlì nǹkan báyìí. jókòó jẹ́ ojókòó ayé. ẹ̀kọ́ wa ń kọ́ gbàdúrà wá dé láti ṣùgbọ́n ká tó ṣe ká fèrò sí èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì bí ó bá ní rírò wá sàn wá domi èrò kó má bàa di gbódídí o lọ́jọ́ ọ̀la fáwọn ọmọ wa. ṣe bẹ́jọ́ ti dùn tó ló yẹ ká dáná bàbá Tinubu olùdandan àtúká rò ó kí o tó ṣe é lè wọ ọbẹ̀ ká má torí ìgbà oko fọ́gbá ilé bàbá fọ́gbọ̀ngbọ̀ ìgbà tán kí ló ó lò ó àdìgbà àyànga lẹ́nu. dàgbà tán. kíkẹ́ bá dàgbà tán ipa bùbá ò níka káwùwà irẹ nítorí ọ̀la ìwọ̀n ọ̀la. boni ti rí ọlá ò lè rí bẹ́ẹ̀ lọ ló mú kí babaláwo ò dáfá ojoojúmọ́ ohun gbogbo tá a bá ń ṣe lọ ọ̀tún lọ́sì ọ̀la níyẹ́rọ̀ ò kéré.